bí a ṣe ń kíni ní ilẹ̀ yorùbá. ó yẹ kí olùkọ́. ẹ káàbọ̀ olùkọ́. eré ìdárayá ológun àwọn ọ̀gbẹ́ni làgàtà mẹ́ta. ó yá ẹ̀dùn omi ológun. ó lè tẹ̀. ó yá ẹ dúró. lẹ́fù rètè. ẹ dúró. ọ̀gbẹ́ni ádámù ya iṣọ́ gbígbóná lù wá. kí ló wà níbi ìdí rẹ̀ iṣó ṣóṣó ni ta ló sọ. Oh, ẹ gbà mí mo rógbó kí ló sọ tó fi sọ. mo jìyà lọ yúwe mú bá. o ṣe fídíò púpọ̀ oyin yẹ̀yẹ́ tó rẹ̀ ló wà fi ń sọ wá àbí fídíò púpọ̀ tó ṣe ló fi ń sọ pa wá. èyí jẹ́ ń gbọ́rọ̀ ètò super kẹ̀kẹ́ ọ̀yẹ́ dúró dáadáa ẹ dúró dáadáa ẹ dúró dáadáa ẹ dúró dáadáa ẹ dúró dáadáa. eléyìí ni orin ìgbà èwe aeroplane tó ń lọ. plane. tó